ọmọ yẹn ò ṣe ní kú kò mọ mọ́ tọ́jú náà mo dẹ̀ ti sọ fún ẹ times without number fún mi lóyún fún mi lóyún jẹ́ kémi náà bímọ kí n lè tọ́jú àwọn ọmọ wa ó refuse ṣé bóun ló ti délẹ̀ ṣé bóun ló délẹ̀ yìí ṣé ó tán àbí ò tán ìwọ náà ó lọ fún aráàlú òkè lóyún báwo ló ṣe fẹ́ mọ mọ́ tọ́jú wọn mọ anything now nothing at all gbogbo brain wọn ó empty ni wọn mọ anything. ohun tí mo rò àsìkò yìí gangan ló máa lọ mi lè ṣe sùúrù kankan hmm. ó ń lọ báyìí. Hmm. o ò lè ṣe sùúrù nǹkan tó ti ń sọ látọjọ́ ìkọ nìyẹn mi ò gbà igbó o mi ò gbà igbó rárá ni ó máa lọ ó máa lọ látọjọ́ ìkọ lọ ibẹ̀ yẹn náà ló wà ó máa pè anytime o kàn máa disturb wa anytime.